kí lẹ́yìn lérò pé ó máa ń fa ẹ̀jẹ̀ ríru táwọn olóyìnbó ń pè ní high blood pressure. ìrònú àwọn èèyàn pọ̀. owó ó wà lára ẹ̀. àmì ní experience nípa ẹ̀rù tó ń bọ̀. ṣúgà ẹ̀pà. ẹ̀pà. stress. kéèyàn máa ronú. Ǹjẹ́ ẹ̀yin fẹ́ mọ òdodo ọ̀rọ̀ nípa ìlera yín? Ẹ máa darapọ̀ mọ́ wa lórí ètò àlàáfíà rẹ níkànnì gbóhùnsáfẹ́fẹ́ Royal FM ninety five point one Ìlọrin. Ní dédé aago kan sí aago kan àbọ̀ ní gbogbo ọjọ́rú Wednesday. Àlàáfíà rẹ lè tó ètò làlàáfíà rẹ. Lord, for us to live in peace. Why, oh, to love each other. What exactly are you looking for? Remember. Bọ̀ bọ̀ bọ̀ kí ló ṣẹlẹ̀? Ah, wo kò lè yí ọ fa ṣé wò mọ gbogbo nǹkan tó ń lọ nù yìí nìyàwó ẹjọ máa jẹ in fact àwọn ẹbí náà gbàánú ẹ ó sú mi fa. Ah. ìrònú mọ̀dáfara <laughs> má fi ìrònú ṣe rẹ léṣe o ṣé o ti gbọ́ nípa àìsàn ẹ̀jẹ̀ ríru ni. àìsàn ẹ̀jẹ̀ ríru àìsàn àwọn ìlú òkè òkun kọ́ nù ni. rárá o kì í ṣe àwọn òkè òkun nìkan ló ní o wò ah. àwọn aláwọ̀ dúdú gan wọ́pọ̀ láàrin láàrin wa bíbí. Ah, ẹ káàbọ̀ ẹ̀yin aráalé ẹ kú kalẹ̀ ní gbogbo tẹ́tí ń gbọ́ wa orí ètò àlàáfíà rẹ̀ lẹ́wà ṣé dáadáa láàbá yín orúkọ tèmi ni Fẹlá Omiṣakin pẹ̀lú mi ni. Paul Kofẹ. ọ̀rọ̀ àìsàn ẹ̀jẹ̀ ríru tí a ti mẹ́nu bà yẹn gan-an la fẹ́ sọ̀rọ̀ nípa lónìí bẹ́ẹ̀ ni o ṣé ọ̀rẹ́ mi lónìí lórí ètò a fẹ́ sọ̀rọ̀ nípa àìsàn ẹ̀jẹ̀ ríru ìyẹn táwọn olóyìnbó ń pè ní blood prayer. ìwádìí fi hàn wípé àwọn ọmọdé àti ọ̀dọ́ náà máa ń ní àìsàn yìí àti pé ó jẹ́ àìsàn kan tí kì í fi ojú hàn tó bá mú ni. a tẹ̀ tí wàá rí nínú ìwádìí pé eh, mo tiẹ̀ máa ń fa àkọlù sí ọpọlọ ojú ọkàn àti ẹ̀dọ̀ ẹni. ó ní ọ̀rọ̀ yìí ní agbára o. lágbára báwo ni àìsàn ṣe máa wà tá à ní fojú rí. àbí. ó ń mú ọmọdé ó ń mú àgbà. bẹ́ẹ̀ni. àti pàápàá jùlọ ó wọ́pọ̀ láàárín àwọn aboyún. Hmm. kí wàá ló lè fa àìsàn yìí ìdí nìyẹn ta lọ sọ́dọ̀ dókítà kí wọ́n lè bá wa tàn mọ́lẹ̀ sí ọ̀rọ̀ ṣùnùkù yìí a máa gbé sókè gbé sílẹ̀ nísìn ẹ má yí kúrò ètò àlàáfíà rẹ lẹ́ ń gbọ́. ayé yìí lé o ayé yìí lé ayé ló máa yé lé ayé ló máa yé lé. báyìí mo wà pẹ̀lú dókítà elújídé olúwaṣògo tó ń jẹ́ public health physician ẹ bá wa kí àwọn aráalé sà. ẹ káàsán ẹ̀yin aráalé. ẹ ṣeun dókítà a náwọn béèrè díẹ̀ tá a fẹ́ béèrè lọ́wọ́ yín lórí àkòrí tá à ń gbé yẹ̀wò ìyẹn àìsàn ẹ̀jẹ̀ ríru inú wa jẹ́ ìdùn tẹ́ bá bá wa ṣàlàyé lẹ́kùnrẹ́rẹ́ ṣókí báyìí lọ́bẹ̀ oge ẹ má jà pẹ́ lórí èémí kí ni à ń pè ní àìsàn ẹ̀jẹ̀ ríru gan-an àti pé um kí ló máa ń sábà ń fa àwọn àìsàn ẹ̀jẹ̀ ríru yìí? um ẹ ṣé atọ́kùn àìsàn ẹ̀jẹ̀ ríru ó jẹ́ àìsàn tí ó wọ́pọ̀ láàárín wa a máa ń mọ ẹni tó bá ní ẹ̀jẹ̀ ríru nígbà tí a bá yẹ ìfúnpá ènìyàn wò tí ìfúnpá yìí bá ga ó ní ìdíwọ̀n tó yẹ kó jẹ́ ṣùgbọ́n tó bá ti kọjá ìdíwọ̀n yìí à ń sọ pé ènìyàn ní àìsàn ẹ̀jẹ̀ ríru tàbí tá à ń pè ní ìfúnpá gíga so ó jẹ́ ohun tó wọ́pọ̀ láwùjọ ọ̀pọ̀lọpọ̀ èèyàn ló yẹ pé wọ́n ń gbé kiri tí wọn ò mọ̀ pé àwọn ní a máa ń pè é ní adákẹ́jà kò kì í sọ̀rọ̀ kò kì í fọhùn ọ̀pọ̀lọpọ̀ èèyàn nígbà tí wọ́n bá rí àbájáde ẹ̀ ni wọ́n máa ń mọ̀ pé wọ́n ní àìsàn ẹ̀jẹ̀ ríru so ẹ̀jẹ̀ ìfúnpá gíga òun là ń pè ní ẹ̀jẹ̀ ríru. kí ló máa ń sábà ń fa àìsàn ẹ̀jẹ̀ ríru yìí sà. àìsàn ẹ̀jẹ̀ ríru yìí ó pín sí ipa méjì ìkan wà tá à ń pè ní primary hypertension àti secondary hypertension primary hypertension ni eléyìí tó jẹ́ pé kò ní nǹkan pàtó tá a lè sọ pé ó fà á bóyá torí bí èèyàn bá ṣe ń dàgbà sí i téèyàn bá ti dé ìpele kan tó bá ti lé ní ogójì ọdún a máa rí i pé ó máa ń wọ́pọ̀ láàrin wọn bóyá bàbá èèyàn tàbí ìyá èèyàn ni ó lè ṣeé ṣe kírú ènìyàn bẹ́ẹ̀ ni irú ẹ̀ là ń pè ní primary hypertension or essential hypertension kò sí nǹkan pàtó ta lè sọ pé ó fa ìyẹn ìkejì wà tá à ń pè ní secondary hypertension òun ni eléyìí tó ṣẹlẹ̀ nítorí bóyá kankan ṣẹlẹ̀ nínú àgọ́ ara fún àpẹẹrẹ ẹni tó yẹ pé bóyá kíndìnrín ẹ̀ tá à ń pè kidney tó bá ní tí ó bá ní kùdìẹ̀kudiẹ tàbí nǹkan kan ṣẹlẹ̀ sí i ó lè jẹ́ kí ẹ̀jẹ̀ ríru kó wà nínú ènìyàn ẹni tó bá ní àwọn nǹkan mìíràn bóyá adrenal gland wọn ó ní nǹkan kan tó ń ṣẹlẹ̀ nínú ẹ̀ náà ó lè jẹ́ kí ó ó ní àìsàn ẹ̀jẹ̀ ríru so a lè pín sí méjì báyìí ká sọ pé ìkan wà tó yẹ pé a ò mọ ìdí ẹ̀ ìkejì wà tó yẹ pé ó jẹ́ okùnfà nǹkan mìíràn tó ń ṣẹlẹ̀ ní àgọ́ ara ló fà á ẹ ṣe gan ni dókítà wa nínú ìwádìí táwa ṣe a rí wípé ó dàbí wípé èyí tí a kò mọ̀ ìdí ẹ̀ yẹn ìyẹn kò ṣeé dènà ó lè ṣàdédé jẹyọ àbí bóyá kẹ bá wa tún yànnà náà dáadáa sà. ẹ ilé tí à ń pè ní ilé tí a a ò mọ̀ ìdí ẹ̀ yìí ó jẹ́ ohun tó jẹ́ pé ọ̀dọ̀ ìmọ̀ ìjìnlẹ̀ ṣì ń lọ lọ́wọ́ láti mọ nǹkan tó fà á ní pàtó ṣùgbọ́n fún àpẹẹrẹ ní àárín àwa adúláwọ̀ ọ̀nà bí ara wa bó ṣe máa ń mú iyọ̀ we say how our body handle salt because eh, ara wa àwa tá a jẹ́ aláwọ̀ dúdú a máa ń jẹ iyọ̀ lọ́pọ̀lọpọ̀ àdá ibi tí iyọ̀ bá ti wà omi máa ń tẹ̀lé ó máa ń jẹ́ kí ó dàbí ẹni pé eh, ìfúnpá gíga ó kọ́mọ̀ láàrin àwa adúláwọ̀ so eh, oúnjẹ wa ó wà lára nǹkan tó jẹ́ pé ó lè fà á àti pé tá a bá ti dé iye ọjọ́ orí kan a gbọ́dọ̀ ṣe àkíyèsí ẹ̀ náà ó tún pọ̀pọ̀ láàrin àwọn ọkùnrin ju àwọn obìnrin lọ àti pé bóyá nípa nǹkan tó ṣẹlẹ̀ láyìíká wa náà bóyá àìsinmi tó tàbí kíkó àníyàn ayé láyà ó lè jẹ́ nǹkan tó yẹ pé ó lè fà ní eléyìí tá à ń pè ní nǹkan tí a ò mọ ìdí ìdí ìdí ẹ̀ ẹ ṣé gan ni dókítà wa ìbéèrè ilé wa ni wípé ọ̀pọ̀ àwọn èèyàn ni ò mọ báwọn ní àìsàn ẹ̀jẹ̀ ríru ǹjẹ́ àwọn èèyàn jẹ́ máa wá wá sí ilé ìwòsàn láti ṣe àyẹ̀wò ìfúnpá wọn àti pé bí ẹ̀mélòó gan-an ló yẹ ká máa ṣe ìfúnpá wa. ẹ gẹ́gẹ́ bí mo ṣe sọ tẹ́lẹ̀tẹ́lẹ̀ pé adákẹ́jà ni ọ̀pọ̀lọpọ̀ ènìyàn ni ò mọ̀ káwọn ní ìfúnpá gíga àgbà tí bóyá wàhálà kan bá ṣẹlẹ̀ bóyá wọ́n bẹ̀rẹ̀ sí ní ní ẹ̀fọ́rí àbí bẹ́ẹ̀ pé wọ́n ń rí àwọn kankan ní ara wọn náà máa ń mọ̀ bóyá àyà wọn ń mí àbí mímí wọn ó ń le ni wọ́n máa ń mọ̀ ní ìgbà yẹn lọ́pọ̀lọpọ̀ máa ń mọ̀ pé àwọn ní ìfúnpá ìfúnpá gíga so ọ̀nà láti lè mọ̀ ni pé ká máa yẹ ìfúnpá wa wò ní òrèkóòrè fún ẹnikẹ́ni tó bá ti lé ní ogójì ọdún ó kéré jù láàrin ẹ̀ẹ̀kan láàrin oṣù mẹ́ta ó yẹ kó lọ máa yẹ ìfúnpá ẹ̀ wò láti máa wò pé báwo ni ìfúnpá òun ṣe rí láti lè mọ̀ so nípa yíyẹ ìfúnpá wa wò la máa lè mọ̀ bóyá a ní ìfúnpá gíga tàbí a ò ní ìfúnpá gíga so ìbéèrè tẹ́ béèrè pé ìgbà wo ló yẹ kéèyàn máa yẹ ìfúnpá èèyàn wò ni wípé fún ẹni tí ò bá tí ì ní tẹ́lẹ̀tẹ́lẹ̀ rí ẹ̀kan láàrin oṣù mẹ́ta ó lè lọ́ọ́ máa yẹ̀wò ṣùgbọ́n fún ẹnikẹ́ni tó bá ti ní tí wọ́n ti sọ wípé ó ní ìfúnpá gíga o ó ní láti máa yẹ̀ wò ní òòrèkóòrè bí àwọn dókítà ẹ̀ bá ṣe ṣàlàyé fún láti máa yẹ̀ wò ẹ ṣe gan ni dókítà wa ẹ níparí ká tó máa lọ kí wá ní ọ̀nà láti fi dènà àìsàn ẹ̀jẹ̀ ríru yìí kí ló jẹ́ ká máa ṣe lọ́kùnrin ni lóbìnrin ni lọ́mọdé because nínú ìwádìí gan a rí i pé àìsàn ẹ̀jẹ̀ ríru yìí tún mú àwọn ọmọdé náà àwọn ọ̀dọ́ kí wá ló yẹ ká máa ṣe lọ́kùnrin ni lóbìnrin ní gbogbo ayé kí ló yẹ ká máa ṣe. tó tó yẹ ká máa ṣe ni pé eh, láti lè dènà ẹ̀ ni pé eh, bí mo ṣe sọ pé iyọ̀ jíjẹ wa a ní láti dín iyọ̀ jíjẹ wa kù hmm. bóyá wọ́n sọ fún wa pé a ní hypertension ni àbí wọ́n sọ fún wa tẹ́lẹ̀tẹ́lẹ̀ rí a ní láti dín iyọ̀ wa kù àwa gẹ́gẹ́ bí eh, adúláwọ̀ yorùbá ní pàápàá jùlọ a máa ń jẹ iyọ̀ lọ́pọ̀lọpọ̀ a máa fi iyọ̀ sọ́bẹ̀ a máa fi sẹ́ran a máa fi bọ gbogbo ẹ̀ a tún máa fi magi sí magi tàdé ń jẹ igan iyọ̀ ló pọ̀ jù nínú ẹ̀ so ká dín iyọ̀ jíjẹ wa kù ó ṣe pàtàkì ní ọ̀nà mìíràn ni wípé irú àwọn oúnjẹ tí a máa máa jẹ ó yẹ kí a máa pe àkíyèsí wa sí àwọn oúnjẹ tá a máa máa jẹ àwọn oúnjẹ tí ó máa ń jẹ́ kí èèyàn sanra lásán jù ó máa ń ó máa ń ṣe ìdènà àti wípé àwọn tó wá sọ pé wọ́n ní wọ́n máa ń sọ̀rọ̀ kan pé ẹni tó bá yọkù ní ká kówó fún ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà tá a bá ń sọ pé a fẹ́ yọkù a fẹ́ ṣe kí ni ó máa ń ó máa ń ó máa ń ní ipa ní ara wa so ká rí pé oúnjẹ jíjẹ wa ẹ̀ ká wípé à ń ṣe exercise ká lè ká ara eré ìdárayá kára wa kó lè jà fáfá àti wípé tó bá sọ pé a ní àrùn kan lára kárí pé à ń bójú tó ó ṣe pàtàkì kíkàdé máa lọ sí ilé ìwòsàn lóòrèkóòrè ó ṣe pàtàkì tó máa yẹn sọ fún wa pé a ní hypertension kì í ṣe nǹkan tó máa ń lọ kì í ṣe nǹkan tó máa ń tọ́jú tó máa ń wòsàn wọ́n máa ń bójú ni wọ́n máa ń manage ẹ̀ ni so wọ́n lè bójú tó débi wípé ẹ lè má máa lo oògùn yín lójoojúmọ́ ṣùgbọ́n tó bá sọ pé ẹ ní hypertension ẹ má sọ pé bóyá ah, wọ́n máa wọ́n máa wọ́n máa tọ́jú ẹ̀ ó máa lọ nǹkan tá a máa bójú tó ni tá a máa manage over time ni so a máa lo oògùn wa a dẹ̀ máa gbọ́ ìmọ̀ràn tí àwọn elétò ìlera wa tí wọ́n bá fún wa nípa ẹ̀. ẹ ṣé gan ni dókítà wa a nírí báyìí lọ fún sáà tèyí ohun dókítà elújídé olúwaṣògo lẹsẹ gbọtàn yẹn ẹni tó ń jẹ́ public health physician a nírètí wípé tá a bá tún pè yín lọ́jọ́ mi dókítà ẹ ó jẹ wá. Ah, atọ́kùn ẹ ṣe a wà láti máa la àwọn èèyàn lọ́ọ̀yẹ̀ nípa ìlera wọn náà nígbàkigbà tẹ́ bá ti pè wá á jẹ yín. ẹ ṣe gan ni ẹ jáde darapọ̀ pẹ̀lú àwọn akẹgbẹ́ wa ní yàrá agbára ó dàbọ̀. ẹ káàbọ̀ padà wọn lẹ ti gbọ́ lẹ́nu dókítà wa yẹn ẹ tiẹ̀ gbọ́ ná a gbọ́ ìtàn a fi orúkọ bò wọ́n láṣìírí àgbà dírìvà ni wọ́n orúkọ náà dédé jí pẹ̀lú ẹ̀fọ́rí tó ní agbára kan kábíyèsí o wọn lè sọ̀rọ̀ wọn lè gbé ara wọn apá kan ara wọn tiẹ̀ báyìí olùdíje ló wúwo gbọ́n kíákíá ni wọ́n ti gbé wọn lọ sílé ìwòsàn àbálò àbábọ̀ ò mọ̀ nǹkan ṣẹlẹ̀ ní Paul dókítà ní pé wọ́n ti ní àìsàn ẹ̀jẹ̀ ríru wọn ló ti dé ibi tí ó jẹ́ pé wọ́n lè kó àìsàn rọpárọsẹ̀ akọlù ọkàn àti ẹ̀dọ̀ ó mà wá ga báyìí o ǹjẹ́ yìí tiẹ̀ wá mọ̀ pé ní nàìjíríà yìí àìsàn ẹ̀jẹ̀ ríru ni ó fa ikú tó tó ìdá márùndínláàádọ́ta nípa ìkọlù ọkàn àti ìdá ọ̀kànléláàádọ́ta nípa rọpárọsẹ̀. Hmm. lọ́dọ̀ tèmi bíbá ìwádìí láti ọ̀dọ̀ àjọ elétò ìlera àgbáyé ìyẹn WHO bílíọ̀nù kan lé ní mẹ́tàlá ènìyàn ló ní àìsàn ẹ̀jẹ̀ ríru lágbàáyé ìyẹn tó túmọ̀ sí pé ọkùnrin kan nínú ọkùnrin mẹ́rin àti obìnrin kan nínú obìnrin márùn-ún bẹ̀rẹ̀ láti ẹni ọdún márùndínlógójì sí mẹ́rìnlélógójì ìyẹn thirty five to forty four years lágbàlá ayé. ó hmm, máa ga báyìí o ó ní agbára ó máa sọ àlàáfíà wa di fíafíà. àmì o àmì o. ó dáná ẹ jẹ́ ká sáré dé ìgboro ká bèrè lọ́wọ́ àwọn èèyàn nǹkan tí wọ́n mọ̀ nípa ẹ̀jẹ̀ ríru àti pé mélòó ni wọ́n máa ń wo ìfúnpá wọn ẹ máa bá wa ká lọ. ó bá tètè kùlùkùlùkùlù tẹ́ ń bà ó. my brother. Kulu, kulu, kulu, my sister. Kulu, kulu, kulu, tempa. My brother, let's share together. Why you? fight each other. Oh. Let's be friends, not be enemies. And you know, many birds fly the sky. Wings never touch. kílẹ̀ yín lérò pé ó máa ń fa ẹ̀jẹ̀ ríru táwọn olóyìnbó ń pè ní high blood pressure. nǹkan tí èmi rò pé ó lè fa nǹkan tí à ń pè ní ẹ̀jẹ̀ ríru high blood pressure ni pé ìrònú àwọn èèyàn pọ̀. táwọn èèyàn bá ti ń ronú. tó máa ti ń ronú. Hmm ó ń fa ẹ̀jẹ̀ ríru àti pé àwọn mìíràn tó pọ́n máa ń jáyà tẹpẹ tí nǹkan bá bá wọn lójijì a máa shock ẹhẹn so mo rò pé nǹkan tó ń sábà fà á nìyẹn. ọ̀dà ọ̀dà ẹ ṣègùn ẹ ṣègùn owó ó wà lára ẹ̀ torí táìmù tó yẹ kéèyàn ó jẹun tó bá rójẹ tẹbi bá ń pa á máa ronú hmm. nǹkan tó yẹ kéèyàn ó dá nǹkan àpé ẹgbẹ́ mi ló ń lọ yìí òpin ìdẹ̀tì rí kínní àjọ bẹ̀rẹ̀ skul náà àjọ rí gbogbo nǹkan wọ̀nyẹn kò sí owó ẹ̀ ṣà ni pé ẹ mọ̀ bí èèyàn ò bá rówó. tí ṣúgà bá ti pọ̀ ó máa ń fa high blood pressure kò ẹ kílẹ̀ tí rò máa ń fa. lẹ́yìn tó ṣúgà àti bíi ẹ̀pà. ẹ̀pà. stress àti ó depend lé téèyàn bá ronú tó bá ronú jù. ohun tó yẹn tó bá ronú tó bá ti ń pọ̀ jù. ẹni mi ìdẹ̀lẹ́ lẹ́yìn tí ṣùgbọ́n ń fa téèyàn bá ní ọ̀dà láyẹn tí ṣùgbọ́n ó máa ní bóyá lásìmà mm-hmm. àbó ní àbó ní stomach issue So máa fa naturally bẹ́ẹ̀ máa fa naturally tí o bá tiẹ̀ ronú tí o bá ṣe bọ̀ tó bá ní underlying issue máa ń ru ẹ̀jẹ̀ sókè. Ah, ẹ ṣe èmi ló ní máa ń wo ìfúnpá yín. mi ti wò rí mo ti wò rí àmọ́ ti pẹ́ mi ò ti wò rí. ẹ káàbọ̀ padà ọ̀rọ̀ lẹ ti gbọ́ látẹnu àwọn aráalé yẹn ó dá mi lójú pé bí a bá béèrè lọ́wọ́ ọ̀pọ̀lọpọ̀ wa nǹkan kan náà là sọ bíi ká ní ó ti pẹ́ ká tá ti wo ìfúnpá wa àbí àìtẹ̀ tí wò rárá ẹ já mu lọ́kùnkúndùn láti máa wo ìfúnpá wa lóòrèkóòrè fún àǹfààní ara wa náà ni o ká tó lọ lórí ètò ó tún ní apá ọ̀rọ̀ yìí tá a fẹ́ gbé yẹ̀wò ipa tí oorun àti eré ìdárayá ń kó láti dènà àìsàn ẹ̀jẹ̀ ríru ìyáàfin dókítà Esther Ọ̀dẹ́dínà ti wà ní ìkàlẹ̀ láti bá wa sọ̀rọ̀ nípa ẹ̀ ẹ sì fìdílé nǹkan ẹ máa bá wa ká lọ. Uh, Let's do this. Now, wait happen. Eh? Why you dey worry? Life Life na jeje, so just try to take am softly. Come on. Even if you lose, hey, eh, with some of money. Okay. No matter the problem, never let them weigh you down. Hey, if you believe, you go defeat. Stand up to your feet and say no to your defeat. girlfriend or maybe your wifey. Eh? She dey play you wayo, she dey sleep around with your friends. Ha! Cool your temper, I say make you no dey think Ní báyìí mo wà pẹ̀lú dókítà Esther Ọ̀dẹ́dínà, olùdarí iléeṣẹ́ ìfẹ́lójú hospital ní Táǹkẹ̀ Òkè Odò. Ẹ kú ojúmọ́ mà. Ẹ ṣé o, olóòtú. Ẹ ṣeun mà. Ẹ jọ̀ọ́ mà, a ní àwọn ìbéèrè díẹ̀ tá a fẹ́ béèrè lọ́wọ́ yín. Inú wa á sì máa dùn tẹ́ bá bá wa yànnàná ẹ̀ dáadáa. Ìbéèrè alákọ̀ọ́kọ́ sísunrun tó dáa àti ṣíṣe eré ìdárayá ìyẹn exercise ó ṣe pàtàkì fún gbígbé ayé ìlera tó dára pàápàá jùlọ fún dídẹ́kun àìsàn ẹ̀jẹ̀ ríru. Dókítà wa kí lẹ lè bá wa rí sọ sí ọ̀rọ̀ náà? Òtítọ́ ni orun ṣe pàtàkì fún àlàáfíà ara. Iye orun tí a nílò ó ó yàtọ̀ ó ó yàtọ̀ gẹ́gẹ́ bí ọjọ́ orí ọmọ ìkókó tí a ṣẹ̀ṣẹ̀ bí ó fi ọ̀pọ̀lọpọ̀ ìgbà sùn nítòótọ́ ìgbà tí kò bá máa jẹun tàbí ó ń sọkún òun ni á máa sùn ṣùgbọ́n nígbà tí ó bá ti ń pé bí oṣù mélòó kan tí ó ti mọ eré ṣe oorun sísùn yẹn lè dínkù sí bí um sí bí wákàtí méjìdínlógún ṣùgbọ́n àwọn ọmọ bí ọmọ iléèwé nílò bí wákàtí méjìlá ní ojúmọ́ kan méjìlá sí mẹ́rìnlá àgbàlagbà láti bí um bí ọmọ iléèwé girama ní àti títí lọ nílò orun wákàtí mẹ́jọ ní àárín ìjọ́ kan fún àlàáfíà. ẹ ṣé gan ni dókítà wa a rí i pé ehm, ṣíṣe eré ìdárayá ó lè dẹ́kun àìsàn ẹ̀jẹ̀ ríru irúfẹ́ eré ìdárayá wo gan-an ló yẹ ká máa ṣe láti rí i pé ara wa jẹ́ pépé àti pé láti dẹ́kun àìsàn ẹ̀jẹ̀ ríru. eré ìdárayá tí a ẹ ṣe olóòtú eré ìdárayá tí a nílò ó ó pé oríṣiríṣi gẹ́gẹ́ bí irú iṣẹ́ tí a bá ń ṣe ẹni tí ó bá ń ṣe iṣẹ́ tí ó jẹ́ pé ó ó ó ń lo gbogbo ara bóyá kó rìn kó tó dé ibi iṣẹ́ yẹn tàbí á gbé nǹkan iṣẹ́ bóyá irinṣẹ́ tàbí nǹkan tó ń ṣiṣẹ́ lé lórí bí àgbẹ̀ fún àpẹẹrẹ tí ó nídìí àti tó ní láti rìn kó tó dé oko tá sì mú ohun ìṣiṣẹ́ oko tàbí àwọn nǹkan ọ̀gbìn àbí ìkórè ó le má nílò àti wá eré ìdárayá. Àwọn iṣẹ́ yẹn níwọ̀n ìgbà tí ara rẹ̀ bá ṣì wà láti máa ṣe é déédéé ó ti tó ó lè tó fún eré ìdárayá ṣùgbọ́n àwa tí a kò ní àǹfààní àti máa rìn tàbí jáde lọ ṣe iṣẹ́ mo mú èyí tàbí mo mú igbá mú àwo ó kéré jù a nídìí àti ṣe eré ìdárayá ní ẹ̀ẹ̀mẹta lọ́sẹ̀ fún àpẹẹrẹ ìrìn ọgbọ̀n ìṣẹ́jú pẹ̀lú ìyọ́nú á dẹ̀ rìn bíi ẹni tí ó ń lọ ibìkan kì í ṣe pé um bí ìgbà tí èèyàn kàn ń retí bóyá ẹnìkan fẹ́ bá òun ní ibi tó dúró sí that is briskly so a nílò rẹ̀ fún tó ẹ̀mẹ́ta Ní àárín ọ̀sẹ̀ ẹ̀kọ̀kan jẹ́ ọgbọ̀n ìṣẹ́ fún bí ọgbọ̀n ìṣẹ́jú tàbí eré oríta pápá ìṣeré ó le jẹ́ bóyá eré sísá tàbí fífò ṣùgbọ́n kò jẹ́ dandan kó jẹ́ irú bẹ́ẹ̀ òhun ni a ṣe fi ìrìn rínrìn ṣe àpẹrẹ. Ẹ ṣé gan ni dọ́kítà wa. Ìbéèrè tó ma jẹ́ èyí tá ma fi parí ètò lónìí kí ni àwọn ìgbésẹ̀ tó yẹ ká máa gbé láti lè sun oorun tó dáa pàápàá jùlọ àwọn èèyàn máa ń sọ wípé àwọn ò lè sùn síbi tí ariwo bá wà àbí ibi tó oorun bá wà kí wá làwọn ìgbésẹ̀ tó yẹ ká máa gbé láti lè rí i pé a sun oorun tó dáa tó sì péye. oorun tó dáa tó sì péye àwọn ètò tí a gbọdọ̀ ṣe ó ṣe pàtàkì kí ìmọ́lẹ̀ tó kó má mọ̀ yan ní ibi tí a sùn sí kí a má taná kalẹ̀ tí ó bá sì ṣe kí tó bá sì jẹ́ ní ọ̀sán kí ìmọ́lẹ̀ oòrùn kó má tàn yan wọ inú yàrá tí a fẹ́ sùn sí ariwo náà kò sì ní jẹ́ kí oorun yẹn kí ó péye nítorí àsìkò oorun ni ọpọlọ ń sinmi oorun yẹn kò lè tura tó tí ariwo bá ń lọ ìmọ́tótó àyíká náà sì ṣe pàtàkì nítorí ibi tí a bá sùn sí bá a ṣe ń mí sínú à ń mí síta um afẹ́fẹ́ tí ó bá yí ibẹ̀ ká ó ṣe pàtàkì fún àlàáfíà ara wa bí bí a kò bí a kò tilẹ̀ gbóòórùn nǹkan tó wà níbẹ̀ òtítọ́ ni pé afẹ́fẹ́ tó yí wa ká níbi tá a sùn sí ibẹ̀ nínú rẹ̀ náà ni a ti ń mí sínú ara rẹ̀ ni a ti ń mí sínú tí a sì mí jáde níbẹ̀ ó ṣe pàtàkì kí ibẹ̀ ibi tí a sùn sí kí ó wà ní ìmọ́tótó. ẹ ṣé gan ni dókítà wa ohun dókítà Esther Ọ̀dẹ́dìnà lẹsẹ̀ gbọ́tàn yẹn ìyẹn olùdarí ìfẹ́ lójú hospital ní táǹkẹ̀ òkè odò ẹ ṣe dókítà pa àpèyìn pé ẹ jẹ wa ẹ ṣe gan ni ma ẹ já darapọ̀ pẹ̀lú àwọn ẹkẹgbẹ́ wa ní yàrá agbára. ó ní ká jẹran pẹ́ àmọ́ òun fa ọ̀nà fún ni ò jẹ́ ètò tiẹ̀ ti ń dùn. ó ń dùn lọ ó dùn lọ. àmọ́ mo rò pé ẹ ti rí nǹkan tàbí méjì dìmú lórí ètò lónìí tán bá hmm. béèrè lọ́wọ́ yín nípa àìsàn ẹ̀jẹ̀ ríru ẹ máa rí nǹkan sọ pàápàá jùlọ ẹ má jẹ́ ká gbàgbé láti máa wo ìfúnpá wa lóòrèkóòrè ó ṣe pàtàkì ó ṣe pàtàkì ọpẹ́ ni fún ọlọ́run ọba tójú wa ṣe lónìí adúpẹ́ lọ́wọ́ olóòtú ètò yìí ọ̀gá wa babatunde òkunlọ́lá ẹnjiníà tó so iṣẹ́ yìí pọ̀ ìyẹn ẹnjiníà nels d gbogbo àwọn ọ̀gá wa yòókù pátápátá àti àwọn akẹgbẹ́ wa látòrí dàpọ̀ olúyìdé stephen best àti woko collins ìyókù tún dọ̀sẹ̀ tó ń bọ̀ lórí ìkànnì yìí ní dédé agogo yìí ètò làlàáfíà rẹ àlàáfíà rẹ lètò ó dàbọ̀. Believe fit be the nest, Believe in me, I say. Kulu kulu mama, kulu kulu papa, kulu kulu brother, kulu kulu sister, kulu kulu auntie. For on sugar. Come on. Food is sweet, eh? but God is sweet pass. that's the answer. Like the Lord is so good. Hey, if you believe, you go defeat. Stand up to your feet and say no to your defeat. Believe and do the best. Only Javid do the rest. You fit be the next. Sitting now, yeah, baby. Yes. Vanity is vanity. Everything is vanity. Now, matter of time, oh, all of them go by most one day. Come on. If you believe, you go defeat. Stand up to your feet and say no to your defeat. Believe and do the best. Only Javin do the rest. You fit be the next. Believe in me. se kulukulu mama kulukulu papa kulukulu broda kulukulu sister